dáa gbogbo nǹkan tó wà ní sánmà àti ilẹ̀ wọ́n ń ṣàfọ̀mọ̀ fún ọlọ́run walakin la tafqahuna tasbihahum bóò náà ṣe ń ṣàfọ̀mọ̀ fọ́lọ́run eléyìí ò lè má jẹ́ àwa tá a jẹ́ yíyan atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tán bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ní ìtẹ̀síwájú kútùbà wa eléyìí tí a ti ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn níbi tí a ti ń ṣàlàyé ohun tó pàtàkì nínú àlámọ̀rí àwa mùsùlùmí tí í ṣe ọ̀rọ̀ mọ́sálásí a ti ṣàlàyé kọjá ọlá tí ń bẹ fún kéèyàn ọkọ mọ́sálásí gbogbo ẹni tó bá nípìn nínú àti kọ́ mọ́sálásí nítorí ìtọ́lọ́run nìkan bó ṣe já sí pé ààfin ńlá lọ́lọ́run bó kọ̀ fún wọn nínú àlìjánná àti ṣàlàyé eléyìí nígbàtí mọ́sálásí bá délẹ̀ tán bó la ṣe ń yan ìmáàmù tí ó jẹ́ aṣíwájú tí ó máa darí àwọn èrò ẹ̀yìn tí ó kó wọn lọ sọ́dọ̀ ọlọ́run nínú ọgbà àlìjánná náà bó o láàṣẹ yan imam àṣàlàyé eléyìí nínú kútùbà tó kọjá nígbà tá imam ẹni tí ó máa pèrún nínú mọ́sálásí tí ó tún máa ṣe káàmà almuazin àṣàlàyé irú àwọn mọ́jẹ̀mú ló gbọ́dọ̀ wà lára ẹ̀ irú èèyàn wo ló gbọ́dọ̀ jẹ́ eléyìí náà ti síwájú bákan náà yìí tó ní í ṣe pẹ̀lú imaratul masjid mímọ́ ṣe àtúntò mímọ́ ṣe àmójútó n tó ní ṣe pẹ̀lú mọ́sálásí bá ṣe ní àwọn èèyàn kan tó jẹ́ páwọn ni wọ́n mọ̀ wà ní ìcháàjì mọ́sálásí tí mọ́sálásí ò fi máa dùn wò tí yóò fi máa lọ létòlétò àṣàlàyé eléyìí yálà ẹni tí ó máa kó owó sọ́wọ́ tó bá ní ṣe pẹ̀lú owó mọ́sálásí ẹni tí ó máa mójútó àwọn irinṣẹ́ tí mọ́sálásí bá ní tọ́já sí pé n tó jọ máa set òun ni ọmọ maintain rẹ̀ àbẹ́ni tí ó tó mójútó àwọn nǹkan míì irú àwọn kọmití tí wọ́n mọ jókòó lórí ọ̀rọ̀ mọ́sálásí ìròyìn bíi márùn tọ́lọ̀wọ́n bá dá akọ nínú sọ́rọ́tù taoba tó gbọ́dọ̀ wà lára wọn àṣàlàyé eléyìí náà bákan náà tó ṣe pẹ̀lú tanziful masajid mímọ́ tó mọ́sálásí ṣe mímọ́ gbá mọ́sálásí mímọ́ fi nǹkan olóòórùn dídùn sí mọ́sálásí bíi air freshener tàbáwọn ọmọ ìyá rẹ̀ tó òórùn dídùn ó fi máa jáde mọ́sálásí asàlàyé eléyìí a sì dákọ sàábé pàtàkì Abdullahi Al-Mujamir sàábé tó jásí pé tóun máa ń ṣe láyé ànábìwá Muhammad nìyẹn sallallahu alayhi wa sallam tọ́tara rẹ̀ gbàwé àlìjẹ́ náà òun máa ń tún mọ́sálásí ṣe yóò wá fi àwọn nǹkan olóòórùn dídùn yóò fi sínú mọ́sálásí ntọ́gbàwé àlùjọ náà sí ti ẹni yẹn ibi tá a ti wá gbé lónìí òun náà ni àwọn nǹkan wo ńlá lè máa ṣe nú mọ́sálásí lẹ́yìn ìgbà tá a ti rí mọ̀ọ́mù àti rẹ́ni tí ó pèrun àti rí àwọn tí ó mójútó ọ̀rọ̀ mọ́sálásí bákan náà a ti tún mọ́sálásí ṣe fún ìrun kíkí ìtí ó wà sẹ́kù òun náà ni wípé kí ni o kí làwọn nǹkan tó yẹ ká máa ṣe nínú mọ́sálásí irú àwọn nǹkan wo ni ó máa ṣẹlẹ̀ nínú mọ́sálásí torí pé èyí tó pọ̀ jù nínú àwọn mọ́sálásí wa lónìí ọ̀wọ́ ọ̀sẹ́ tó ń ṣe lásán ni pé kákìrún bẹ̀ àwọn èèyàn rò pé mọ́sálásí ìrun kíkí nìkan ló wà fún kìí ṣe bẹ́ẹ̀ rárá ìtí mọ́sálásí wà fún ó ju ìrun kíkí lọ àwọn àáfàá dákọ àwọn nǹkan tí ò dé ní mẹ́wàá tá a máa lu mọ́sálásí fún a sì rí àkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ wá jẹ́ a máa mú ní kọ̀ọ̀kan nítorí àsìkò alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá a máa ṣe nínú mọ́sálásí òun gangan ni asọ́láàtì mímọ́ kí ìrun fọ́lọ́hun mímọ́ kí ìrun fún ọlọ́hun ọba àlekè ọlá nínú mọ́sálásí ara nǹkan tí ọkọ̀ mọ́ lọ́nu mọ́sálásí lélẹ̀ a rí pé tí a bá wò ó mọ́sálásí fúnra rẹ̀ láti bí ó kọ rẹ̀ mọ́síjídù nínú èdè lárúbáwá ìtí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ààyè tá a ti máa ń forí kanlẹ̀ masjidu ìtumọ̀ ẹ̀ ààyè tá a ti máa ń forí kanlẹ̀ tàbí oríkèé ara tá a fi ń kanlẹ̀ méjèèjì lè túmọ̀ masjid àṣé a máa forí kanlẹ̀ fọlọ́n torí pé n tó tóbi jù lára wa òun náà ní kíni òun lórí téèyàn ọba lápámọ́ yóò tó máa jẹ́ èèyàn téèyàn ọba lẹ́sẹ̀ yóò máa jẹ́ èèyàn ṣùgbọ́n téèyàn ọba lórí kò lè jẹ́ èèyàn mọ́ gbogbo tí ń jẹ́ èèyàn tó pọ̀ jù orí lọ́wà làákàì ọpọlọ tí ń darí gbogbo ara orí lọ́wà ojú tí ń ríran orí lọ́wà etí tí ń gbọ́ràn orí lọ́wà ẹnu tí ń sọ̀rọ̀ orí lọ́wà ìtí ń jẹ́ èèyàn gangan oríhun ni oríhun náà lọ́wàá fi kanlẹ̀ fọlọ́ nínú mọ́sálásí gẹ́gẹ́ báwọn kan ṣe ń forí yẹn kanlẹ̀ fọ́ọ̀sà tí wọ́n fi ń kanlẹ̀ fẹ́sù àbí tó bá fẹ́ múlẹ̀ nínú ẹgbẹ́ awo àìmọye mùsùlùmí tọ́já sí wípé ń gbọ́ kú àwọn àfáà kírun sí la nírọ̀lẹ́ àwọn olóògbé ni ó sì wà górí ẹ̀ torí pé wọ́n mọ̀ pọ̀ náà lọ pàtàkì lára wáì tí wọn ò gé ẹsẹ̀ rẹ̀ tí wọn ò gé apá rẹ̀ in tó máa ń fi kanlẹ̀ náà ni wọ́n gé nǹkan alákọ̀ọ́kọ́ tá a máa ni pé a máa forí kanlẹ̀ fọlọ́run níbẹ̀ máa pè ní o ààyè tá a ti máa ń forí kanlẹ̀ fọ́lọ́n ààyè tá a ti máa ń wárí fọ́lọ́n ọba ọlá mọ́sálásí tó bá di páwọn èèyàn ọmọ kírun eléyìí ò o ó ti di nǹkan mi nìyẹn nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tá a máa ń ṣe nínú mọ́sálásí tó sì lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà òun nìyẹn ẹlẹ́kejì nínú mọ́sálásí tìláwàtúlù a ka kurani a rí pé bá a ṣe lè kírun mọ́sálásí a tún lè kírun nù lè wa náà kódà wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yọ wa pé tó bá jẹ́ náfìlà náfìlà tá a bá ṣe nù lé ó lóore ju mọ́sálásí lọ pàápàá rú àwọn náfìlà òru wa torí lé wa náà wọn àfẹ́ kílé máa kírun bẹ́ẹ̀ a máa ṣe náfìlà nù lé. ba a kírun mọ́sálásí ìrún ọ̀ràn yẹn àlèṣe náà ní olé a kùránì ní olé wa mọ́sálásí náà tó wà fún kùránì ìlú fi pé Ramadan àwọn mùsùlùmí ó kóra jọ à ń bọ̀ wá bẹ́ẹ̀ náà inṣàlá nígbà itikaf nínú mọ́sálásí ọmọ kùránì ẹnìkan kan disturb wa fẹ́ ka kùránì nínú torí wọ nìkan kọ́ ló ní mọ́sálásí ṣùgbọ́n tó bá wá wọ wájú òwò ẹ̀yìn orí pé wọ nìkan lọ wà mọ́sálásí bọ́yọ̀ wà ní bọ́yọ̀ ní ọ̀fun bí iṣẹ́ ọwà mọ́sálásí bíi ten a.m. láàárọ̀ ó ti jẹun ó ti wẹ̀ ó kẹ̀rù pé wo ní tí bá jẹ́ lọ́mọ lọ́mọ bọ́ọ̀lù ọ̀nàjú mọ́sálásí ọba ṣe náà fìlà àdúrà tó gbé kura ìwọ nìkan lọ wà mọ́sálásí tó bá wù ọ́ máa pariwo tó ọba ti rí pé ti pé méjì ní mọ́sálásí òun rí ọgbọ́dọ̀ lóòkè pọ̀ ìwọ ọmọ tìlàwọ́ àkùrá ní rẹ níwọ̀nba ohun tí ó lo òkè díẹ̀ ní tẹ́tì rí ó lè gbọ́ tí ò ní máa distọ́ọ̀fù nike tó o ẹ̀gbẹ́ rẹ mọ́sálásí ara tá a máa ṣe ń a máa ń Qur'an tá a ka ọ̀rọ̀ ọlọ́run ọba ọba àlékè ọlá ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a máa ṣe nu mọ́sálásí ẹlẹ́kẹta a máa ń mọ́sálásí tọrọ wájú ọlọ́run ó rò pé tóun bá ní kóun ò dúró lé ìyàwó àtọmọ lè máa ṣe kí ni o ó lè máa disturb òun ọba sálùwàlà ó sì bọ̀ mọ́sálásí ó ṣe náfìlà bóyá furu fúrùlá lọ́fẹ́ máa fi sàdúà astag fúrùlá astag fúrùlá iye tó bá rọ̀ lọ́rùn ó ṣe la ilaha illallah la ilaha illallah ó ṣe ya hayu ya kọ̀yu sáti má fọkọ àǹjẹ̀nu mọ́sì fa tí ó jẹ́ èèyàn orí ọlọ́run èèyàn á máa sàdúà ní mọ́sálásí ládùú àtọ̀bá tọlọ́run mọ̀ mọ́ fọkọ̀ àjànà ló mọ́sálásí o torí ní ọmọ bí ọlọ́run púpọ̀ kódà bí èèyàn fàánú léèyàn náà ọlọ́run máa bínú sí yàn pé máa wọ ẹrú yìí ó wá ń pò kọ àjànà ó ń pe ẹ̀dá tí mo dá kò pe èmi adẹ́dà a máa ń ṣàdúrà nulẹ̀ ọlọ́run tá a máa bẹ lọ́run tá à ń fẹ́ ló fi já pé ṣẹ̀rí àyọ̀ǹda náà ìmáàmù náà lè ṣàdúrà fáwọn jàmá ṣùgbọ́n kèé ṣe májẹ̀mú ni kọjá pé ẹ̀yìn ọ̀rọ̀ kọ̀ọ̀kan á sàmọ̀ ṣàdúrà kò sínú májẹ̀mú ìmáàmù kẹlẹ̀ rò pé ẹja sàdúà lẹ́yìn ṣubú yìí lónìí tọ́ba dọ̀la ìmáàmù lè mọ́ sàdúà dẹnukọ́ ni pé agbọ́dọ̀ mọ́ sàdúà lẹ́yìn ṣubú yìí níjojúmọ́ àbágbọ́dọ̀ mọ́ sàdúà lẹ́yìn jímọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbágbọ́dọ̀ mọ́ sàdúà lẹ́yìn ṣáì ìmáàmù lè rò pé àkí ṣubú ìtàn lónìí jàmọ́ tó ọlọ́run wa ó lè sàdúà tọ́ba dijọ́ kejì ìmáàmù lè mọ́ tìlàwà kùnárì lọ tí ó lè sàdúà kálukọ́ sàdúà fúnra rẹ̀ so gbogbo alalẹ́tọ̀ àti ṣe àdúà nínú mọ́sálásí ara ń tá a lè ṣe nu mọ́sálásí ni ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta kódà mi máa ń ṣàdúrà nu mọ́sálásí ìmáàmù tún lè ṣàdúrà lórí mímbàrí pàápàá lọ́jọ́ jímọ̀ báyìí tí ìlú bá ń dàrú tí gbogbo nǹkan ò yé gbogbo àwọn àáfàá á ní wọ́n máa ṣàdúrà lórí mímbàrí pàápàá lọ́jọ́ jímọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ ọdún tí yàn mú tí ebi pa kálukú àwọn ẹranko wọ́n ti kú wọn ò rí koríko jẹ ní sàbẹ́tà àwí ìbádé mọ́sálásí ó ní wà níbi àsálàm hálàkátì lè a áyò à ànábì àwọn ẹranko ti parẹ́ àwọn ẹranko orí nǹkan jẹ mọ́ àwọn èèyàn gan ìyẹn ti mú bá ní bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́ọ́ rọ́jò lórí múmbàrí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run ọ̀wá rọ̀jò ọlọ́run ọ̀wá rọ̀jò ọlọ́run ọ̀wá rọ̀jò sàbẹ́ gbogbo àwọn táwọn kíjìmọ̀ ìjọ náà kọ̀ òjò ọba tó dá òjò bá rọ̀ fún dídí ọ̀sẹ̀ kan wàhálà bá tó dé the same lárúbáwá oko yẹ tó tó jẹ́ sàbí ànábì àsálàm ó tó wá bá ànábì ànábì àbáni bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́ lọ́wọ́ dáwọ́ òjò ìdú o òun náà lọ́wọ́ jẹjọ òun kọ́ lọ́wọ́ rọ̀jò ọlọ́run wá rọ̀ òjò tó wá pọ̀ ju bó ṣe yẹ lọ ètò obìnrin bá ní bẹ́ẹ̀ lọ́hùn kọ́ bá ní rọ̀jò yìí ní kíni o ìwọ̀n tó wọ̀n sí ní bá a ṣe fẹ́ àsọfọ́lọ́ kọ́dà ṣùgbọ́n ànábì sẹ́ ń pọ̀ lọ́pọ̀ lọ́rin ó ní Allahumma hawalaina wàlá àlẹ́iná ìwọ ọlọ́run rọ̀jò yìí fún wa níwọ̀nba ń tá a ni o má rọ̀lé wa lórí lójú òbínú tí ó pa wá rẹ́ ọlọ́run dẹ̀ gbàdúrà àwọn òjò wá di pọ́nrọ̀ níwọ̀nba ń ṣe kíni o tí wọ́n ní bùkátà sí mọ́sálásí lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lórí mímbàrí ibẹ̀ ló ti bẹ lọ́run nígbà tí wọ́n pa àwọn sàábé pàápàá àwọn sẹ́wọ́ntì tí wọ́n á kúrà nísorí tí àwọn ọ̀tẹ́ẹ̀sìn tí wọ́n pa wọ́n orí mumbari náà wọ́n ti náà ti bẹ̀ lọ́n lé àwọn yẹn lórí wọ́n sì rí ìbínú ọlọ́run mọ́sálásí ara ń tá a máa lò fún a máa bẹ lọ́n bẹ̀ a bẹ lọ́n fún orí ayé àtòrí ọ̀run mọ́sálásí máa wúlò fún ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹ́ ba nínú tá a máa ṣe mọ́sálásí ẹlẹ́kẹrin àdíkìr a máa ń rántí ọlọ́run ní mọ́sálásí ṣe rí yàtọ̀ ń bẹ láàrin àwọn istilahat àwọn tam lóyè yàtọ̀ díẹ̀díẹ̀ wà láàrin wọn sẹ́ẹ̀rí zikiru kéèyàn ka kùránì gẹ́gẹ́ fún rẹ̀ vikiru ni kéèyàn kírun zikiru ni kéèyàn ṣàdúà zikiru ni ṣùgbọ́n zikiru àtúmọ̀ túmọ̀ sí pé èèyàn fẹ́ tìlàwà kùránì kọ̀ ládùá kẹ̀kẹ́ tó fẹ́ tọrọ ọkẹfẹ́ máa rántí ọlọ́run ọba jókòó mọ́sálásí ọba ń ṣe àṣàlátù Allahumma salli ala Muhammadi wa aláàlú ẹ kí lè yẹn tọrọ ń bẹ̀rẹ̀ ní ìsìn kọ̀tọ́ lórí ayé kọ̀tọ́ lórí pé mo ká kí n sáà tẹ̀ mọ́ àṣàlátù fánàbí mo nífẹ̀ẹ́ ànàbí sallallahu alaihi wasallam àwọn bàbá ayéjọ àwọn tán máa ṣe mọ́sálásí nù ìmí ilé ti àsàlátù seventy thousand kò tó kó mọ́sálásí látara àfẹ́tẹ́nsá nàbí wa Muhammad èyí lè rò pé wo jẹ́ mọ́ sọ pọ́lọ mọ́ subhanallah subhanallah subhanallah kí lè yẹn fi subhanallah ìtọrọ ó fi tọrọ kankan ọkẹ̀ sáfọ̀mọ̀ fọ́lọ̀ ni bó ṣe ń wí ẹyọ kọ̀ọ̀kan wọ́n máa gbé igi kọ̀ọ̀kan nínú àlùjánnà ọ̀nbẹ́nu àdífi bẹ́ẹ̀ subhanallah wa bihamdihi subhanallah al-azim àbí ẹ̀kẹ́ rò pé láìláha ìlàlá láìláha ìlàlá kí ló fi tọrọ kò fi tọrọ kankan ó fi ń rántí ọlọ́run ni ló fi já sí wípé ńgbà míì téèyàn bá ń rántí ọlọ́run èèyàn tọrọ kankan ọlọ́run ó sì fún yàn ní téèyàn tọrọ pé ìwọ kẹrin rántí mi ò tiẹ̀ tọrọ oore ọ̀dà ń tọ̀ wá tọrọ tèmi ọlọ́run mọ̀ kóore ni màá dẹ̀ ṣe fún ọ èèyàn á máa rántí ọlọ́run mọ́sálásí ṣé wá ìrántí ọlọ́run nínú mọ́sálásí káyàn láàrin ara ń tọ́ ń dá wàhálà alẹ́ nínú òluwa láwọn mọ́sálásí nìyẹn wọn ò ní kéèyàn má ṣe zikiru ní masalasi; wọn ò ní kéèyàn má ṣe asalatu ní masalasi; ṣùgbọ́n wọn ò ní ká máa pariwo nínú tó ń lọ́nù ìlú wa ṣùgbọ́n tó téèyàn bá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ọmọ súnà dé lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn gbogbo àwọn tí láwọn mọ́sálásí wa pàápàá lẹ́yìn mọ́ gíríbì ní táwọn èèyàn kóra wọn jọ tí pariwo kò sínú Muhammad wàláì kò sí lànà nàbí ẹ ń bá lọ́wọ́ à ń bẹ̀ kọ́ lọ àwọn tíra ń bẹ tá a jọ fi ra wa ẹ lè rẹ́ẹ̀rí kankan ìlànà kan tó kíbò pé ìlànà yẹn bẹ̀rẹ̀ kìí ṣe ń tọ́pẹ́ ìtàn bó ṣe bẹ̀rẹ̀ ń bẹ́nu tíà ẹ lè ráwọn sàábé kán wá kóra wọn jọ bóyá lẹ́yìn ṣubú yìí àbẹ̀yìn mọ́gíríbì kán wá máa rántí ọlọ́run papọ̀ bisauti wahid murtafi tí wọ́n máa wá lo ohun tí ó lo òkè la ilaha illallah la ilaha illallah ẹ lè rí inú súnà kò sínú lànà nàbí wa muhammad sallam astagfirullah alazim alẹ́sí láìláìlá ẹ̀ lérí inú lànà súnà ìwọ tó o fẹ́ tọrọ láìláìlá òun ò ní ọmọ ṣe ó free rárá jókòó ṣe tiẹ̀ ìwọ tó fẹ́ ṣe astagfirullah alazim ibùn astagfirullah alazim lẹ́dí láìláìlá ọ̀nbẹ́nu àdìsí pa nàbí máa ṣe kódà téèyàn bá wí mẹ́ta ànàbí lọ́lọ́ òfòrí ẹ̀sìn yẹn jiyàn wọn ò ní á pariwo wí èmi ò wí tèmi wọn náà ṣe kí ni o ó wí tiẹ̀ èmi wá dé mọ́sálásí mo pẹ́ dé láti ibi iṣẹ́ mo fẹ́ kí mọ́gíríbì ẹlẹ́sìn ìrántí ọlọ́run lọ́wọ́ fine èmi náà fẹ́ kírun fine ní tí wọ́n fẹ́ ṣe mọ́sálásí wà fún àbí òsì fún ní tẹ́mi náà fẹ́ ṣe mọ́sálásí wà fún àbí òsì fún sẹ́mi ọ̀wà disturb ẹ̀ ìgbọ́dọ̀ disturb ẹ̀ kásì mọ́ gbàgbé o pé ìtọ́ jẹ́ ìpìlẹ̀ ní mọ́sálásí gangan ní kíni o asọ́láàt ìrun gangan ni iná jẹ́ kí wọ́n gba kíni o mọ́sídù ibi tá a ti ń forí kanlẹ̀ sáà forí kanlẹ̀ lọ́láìláìláìláì ìbọ̀lá tí ń forí kalẹ̀ asọ́láàt ìró gangan ló ní mọ́sálásí gbogbo nǹkan yòókù tí ọba ní jákìrù mọ́sálásí irú nǹkan yẹn lágbè kúò mọ́sálásí a gbọ́dọ̀ gbẹ̀rù kúò ní mọ́sálásí nítorí pé àwọn èèyàn ń sènàwó mọ́sálásí wọ́n ń ṣe wedding a sì fẹ́ kírun bẹ́ẹ̀ rí pé wọ́n ń ṣe wedding ni ẹ̀ rí pé ọmọ prime minister ló ń ṣe wedding prime minister ni ó gbé wedding rẹ̀ kúò mọ́sálásí àwa kọ́ lágbé ìrun kúò mọ́sálásí torí prime minister tó bá rí bẹ́ẹ̀ kálukú ọ̀ràn tí ọlọ́run ó ṣe díkìrù rẹ ara tí mọ́sálásí wà fún ni ẹnìkan kò jiyàn lórí eléyìí a máa ń ṣe díkìrù ìrántí ọlọ́run ní mọ́sálásí ṣùgbọ́n a gbọ́dọ̀ fi máriwo dání èmi kí mo sọ bẹ́ẹ̀ ẹ wájá lọ́wọ́ kùránì tí kálukú bá délé kùránì chapter seven verse two oh seven last verse nínú suratul A'raf ọlọ́run ní wọ́kúrọ̀ bákà ọlọ́run náà ló zikiru zikiru rántí ọlọ́run ọba rẹ fi nafsika fi fi nafsika nínú ẹ̀mí rẹ tadarruan wa khifatan lẹ́ni tí ń dìrẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ń rawọ́ rasẹ̀ lẹ́ni tó ń páyà ọlọ́run wàdúnà jáhárì mí náà kọ́ wílì ibi tí mo lọ́gán nìyẹn láì pariwo wàláì ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ máa pariwo kọ́ ọlọ́run rántí ọlọ́run mọ́sálásí torí ni wípé mọ́sálásí nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tá a máa ṣe ń bẹ̀ ní ìrántí ọlọ́run wọn ò wà ní káfíndínra wa lọ́wọ́ o ó ṣe tiẹ̀ láì ní di ẹlòmíì lọ́wọ́ ni ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tá a ṣe nu mọ́sálásí ẹlẹ́karùn nínú tá a máa ṣe a máa ń kọ́ ẹ̀kọ́ mọ́sálásí a máa wà fún kí ni o learning center ibi tá a ti máa kẹ́kọ̀ọ́ wo àlèṣe kéwú nínú mọ́sálásí a lè ṣe sùkú nínú mọ́sálásí ṣùgbọ́n tó bá dásìkò òun kí láàṣe ilé ike ó kú òun mọ́sálásí sùkú ṣe kí ni ó kú òun mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam a máa káwọn sàábé lẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí àwọn umaru abubakar gbogbo wọn náà wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú kíni o nínú mọ́sálásí mọ́sálásí a tún máa wúlò fún ilé ẹ̀kọ́ kíkọ́ tá a máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fúnra wa lábálẹ̀ ẹ̀kọ́ kíkọ́ yìí wáàsí a máa jáde ń bẹ̀ èyí a máa ṣe wáàsí mọ́sálásí kódà nínú tó yẹ kọ́ ọmọ lọ láwọn mọ́sálásí wa nílẹ̀ yorùbá nìyẹn tá a bá ti ń kírun ṣubú ìtàn àwọn ìmáàmù sẹ́gbà sọ́njọ́ òní káláwọn mọ́jẹ̀mú yẹn bá ń pé n ti ń jẹ́ ká ní pírọ́blẹ́mù ni pé mọ́jẹ̀mú yẹn ò pé lára ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù ìmáàmù mi lẹ́yìn fatia kúlíwà láwùtàbàtì àdàtì èlì ìdìrun kò lè dádìí ìsì méjì kan lárúbáwá tí ó ara sí àwọn ìmáàmù ni pé kán máa ka kùránì àtàdísì fáwọn èèyàn ní mọ́sálásí arapá nkẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n àwọ̀ àfilà akáyè ṣe lọ́nà wo ẹ wo àwọn wo lọ́jẹ́jẹ̀ mọ́ ẹ̀yìn àsìkò wo náà lè ráyè gbọ́rọ̀ ọlọ́run nínú riyadu sọ̀lẹ̀hìn ibnu masudi òun máa ń lojọ́ méjì fáwọn tí máa kọ́ lẹ́kọ̀ọ́ ìjọ tọ́ọ̀sì wà ní àwọn ọjọ́ yẹn lápẹẹrẹ nílùú lu tiwa ní ìsìn irú wáàsí yẹn kéèyàn fi sí àárọ̀ sátidé àti àárọ̀ kíni sunday kálukọ́ wà lára ǹdì tẹ bá ti á kásùn bá tán ó lè mọ́ jẹ́ ẹ̀mọ́mù nìkan gan ní ọmọ ṣe pé ọyá àfa tawhid ẹ̀ka báàbù ìbẹ̀rù ọlọ́run fún wa nínú riyadu sọ̀lẹ́yìn àfa abdullahi ẹ̀ka báàbù sọ́dọ̀ nínú riyadu muslim àwọn tí a ti wà kódà bẹ́ẹ̀ yẹn lè ka òyìnbó wọ́n ti tú àwọn tíra yẹn sóyìnbó táàmù kàájọ máa gbé yẹ̀ wò ara ń tọ́ yẹ kọ́ ọmọ ọlọ́mọsálásí ni àmọ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ pàápàá àwọn tọ́rọ ẹ̀sìn bá yé ni ká jẹ́ ká tí wọ́n sàlàyé ẹ̀ pé tọ́lọ́ sọ tánàbí sọ̀rẹ́ bó o ní kí ní jẹ́ kọ́bùlì kí ní jẹ́ báàdì tí irun bá dojú rúbò la ṣe máa ń yanjú ẹ̀ gbogbo tí ó jẹ́ àwọn àlùjẹ náà wọ́n sàlàyé ẹ̀ fọwà nínú mọ́sálásí ara ń tá a máa ṣe nínú mọ́sálásí ni tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tóun náà o tó ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kẹfà nínú mọ́sálásí àáfàá ní wípé kò sí ní tó burú ń bẹ̀ mọ̀nà kọ́ṣà a ń jíròrò lórí ìṣesí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn jàmá mọ́sálásí in tó ń ṣẹlẹ̀ sí individuals nínú àwọn tá a jọ wà mọ́sálásí a máa ń jíròrò ara tá a máa ṣe ní mọ́sálásí ni kí ni túnmọ̀ eléyìí àfa làgbájá wọ́n níyàwó rẹ̀ wà lọ́sítù látànà kí ló ṣẹlẹ̀ kí la lè ṣe sí i ṣé òun ò rówó san ni ṣé wọ́n fẹ́ sọ operation fún ni mọ́sálásí èyí lè sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ọmọ ìyá wa à ń ṣe kí ni o à ń sọ ẹ̀ ń bá mọ̀ ń parí ó lè sọ fún wa ànàbí àsálà máa ṣe bẹ́ẹ̀ lágbájá àrí o kí ló ṣẹlẹ̀ o a máa ń jíròrò nípa ara wa sáwọn ṣe bẹ́ẹ̀ láwọn mọ́sálásí wa lónìí tẹ́lòmíì fi di kèfèrí àmọ́ àrí mọ́sálásí àbèrè rẹ̀ àwa lọlé mọ́sálásí ara tá a máa ṣe nìyẹn a máa wò pé jẹ̀mọ́ wa twenty ni wa àrí eighteen méjì yòókù sí òsì bóyá tó dọ̀la àtòrí wọn àà ó tó dọ̀tún láàrí wọn àwọn méjì agbọ́dọ̀ wádìí wọn kí ló ṣẹlẹ̀ àtàlà lágbájá travel ni ó sọ fún un pé òun lọ sí Ṣakí pé òun ó dé next week òkè sí ti ò jáde lágbájá ń kọ́ ọ lọ Port Harcourt eléyìí kan ọlọ kánò ni yóò dé lọ́sẹ̀ tí ń bọ̀ alhamdulillah a lè pè wọ́n pé ṣé dáadáa lẹ́wà lọ́hùn ọlọ́run fi sọ ẹ̀ sọ yín o torí pé mọ́sálásí odidi ìjọba ni mọ́sálásí lọ́tọ̀ tí ọmọ mọ́nítọ̀ kí ni o àwọn tí ń darí gbogbo ilé ọmọ ṣẹlẹ̀ láwọn mọ́sálásí wa tó bá ti ń ṣẹlẹ̀ ẹ rí i pé kálukú wà conscious ọlọ́run yóò sì ṣe òpin àṣẹ́mi náà ṣe kí ni o àṣemọ relevant nínú àwùjọ Islam àáfàá nínú mọ́sálásí sẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ẹlẹ́kẹfà àbẹ̀lẹ́kẹjẹnu tá a máa ṣe mọ́sálásí òun náà ní kíni o asúlùhù bainal khusum aw bainal mutakhasimin àwọn tí bá ń bára wọn jà a máa yanjú ìjà ní mọ́sálásí ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn bá dìgbọ́n lera wọn kí pẹ̀lú pankẹ́rẹ́ kí láadé ẹ̀pẹ̀ wá mọ́sálásí bẹ̀rù ọlọ́run ilé ọlọ́run láwàyé o má parọ́nu ẹjọ́ tó rò ọya ọkọ kí ló ṣẹlẹ̀ ìyàwó kí ló masalasi, ẹ mọ́sálásí ẹjá lọ mọ́sálásí a máa parí ìjà ń bẹ̀ ara tí mọ́sálásí wà fún náà ibi ẹ bá parí ẹ̀dẹ̀ tí ọ̀bá yẹjú tán fi pé Allahu Akbar Allahu Akbar kí lẹ́ lọ ṣe ẹ lọ kírun lẹ́yìn rẹ̀ tó ṣe kí ni o ẹ tó padà wá èyí a máa parí ìjà mọ́sálásí ọ̀rẹ́ méjì wọ́n jà wọ́n gbé kọ́ńtàtì fúnra wọn lọ́ba di wàhálà ẹ̀kọ́ wa mọ́sálásí tábàjẹ́ mùsùlùmí gidi ìmọ̀ọ́mọ́ wà fọ́rọ̀ ọlọ́run ṣàlàyé ẹ̀bí wà lẹ́yìn oúnjẹ àǹbá nítorí o ṣe ọmọ náà ní máa ṣe bẹ́ẹ̀ lọ dówó ẹ̀ padà fún un ibà àbáwọ̀ adá padà sẹ́wọ̀n bí wọ́n ti fídíò ọjọ́ tí wọ́n parí ìjà alẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n plé ǹjọ́ ọ̀gbìn àlìkìyàmà ṣùgbọ́n lónìí àìmọye mọ́sálásí tó jẹ́ pé àwọn jàmá túká torí pé wọ́n ń bára wọn jà kọ̀dẹ̀sẹ́ni tí ó parí ẹ̀ kí náà ń jà fún wọ́n gbalẹ̀ ara wọn kí náà ń jà fún ìyàwó kan lọ ìmí ìfẹ́ kí náà ń jà fún ọmọ ìkànlẹ̀kúta mọ́kejì lórí ìlàbà torí ẹ̀tù mọ́sálásí ìmáàmù náà tó wá tẹ́ẹ̀kì sáìdì pé eléyìí máa fún mi lówó àdúrà èyí è fún mi ní kíni o owó àdúrà mọ́sálásí ọ̀bà dàrú àgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń jà yẹn ara tí mọ́sálásí wà fún nìyẹn tá a bá rí pé ìjà yẹn gẹ́ kó máàmù sínú ìmáàmù náà jókòó àwọn míì ni wọ́n parí ìjà mọ́sálásí wà fún nǹkan yẹn tá a fi máa parí ìjà láàrin kíni o àwa tá a jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ wọ́n fi lè máa ṣe kíni yóò lè máa lójútùú jàmáà mọ́sálásí sẹ́ ó tó wà fún munaqashatul manamat wa ru'ya àwọn àlá táwọn èèyàn bá lá a máa ń discuss ẹ̀ mọ́sálásí eléyìí ó tó strange wà láì àdífì ìbẹ̀ lórí látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ọmọ bí àwọn sàábé ta ń lálàá lóyìn lónìí irú àláwò lẹ́la torí pé àlá ti sọ ẹlòmíì la ṣe nípa àlá bóyá lọ́dún tó lọ tá a fi yanjú àwọn issues kan nípa èèyàn ń látara àlá ànábì sallallahu alaihi wasallam àwọn àmọ́ bí àwọn sàábé sí ọ̀sẹ̀ tọ́lá lákanú yín lónìí o aláwo ni wọ́n tó láwo ànábì wà ń bá wọn yanjú ẹ̀ ṣùgbọ́n bá láyìí akẹ̀sọ́ torí pọ́ wà nù tíà ó ní dìkáwà very careful kìí ṣe gbogbo mọ́ọ̀mù ló lè ándú ọ̀rọ̀ àlà tọ́wọ́ ti mọ̀ pọ́ ọ̀mọ̀ nípa ọ̀rọ̀ àlà mọ́wùlẹ̀ bí àwọn jẹ̀mọ́ kan máa rọ́ àlà yàrẹ́bí sallallahu alaihi a máa bi àwọn sàábé pé irú àláwò ni wọ́n lá yóò máa wá sàlàyé pé ntọ́fà ti ẹ̀rì ntọ́fà ti ẹ̀rì ànàbí ẹlòmíì tó yẹ tí rò pé ah wàlẹ́ àwọn ayé wọ́n tó lé òwò àlóhùn jábọ́ láti kòkó àwọn òsì màálù mẹ́jọ ló bá wà sálẹ̀ wọ́n bá ń kan òun ànàbí ọwà sọ fún sùúrù lọ́mọ sàdúrà báyìí lọ́mọ ṣe nǹkan báyìí ọkàn wọn wà á balẹ̀ wà á rí pé gbogbo àláyé ń kọ́ aburú bẹ̀ kọ́ padà ṣẹlẹ̀ mọ́ kọ́mọ́ bàjẹ́ pé àwọn jẹ̀mọ́ mọ́sálásí wọ́n padà di ẹlẹ́bọ mọ́sálásí wà fẹ́lẹ́ yìí èyí a máa kóra ró mọ́sálásí táàmà ṣe ìtì káàfù ń bẹ̀ pàápàá nù Ramadan téyìn ó kóra ró pé mọ́sálásí máa wà fún last ten days nínú Ramadan téyìn ó fi máa ṣe ìjọsìn fún Ọlọ́run lọ́sàn àti ní kíni o lọ́sàn àti ní òru kò sí tó burú níbi eléyìí nínú mọ́sálásí àáfàá nírun ìdì a mọ́sálásí liuvirin shari'iyye tí ìdí excuse tọ́jẹ́ pé ṣẹ̀rí àfaramọ́ tó bá ṣẹlẹ̀ bíi kójú ọ̀rọ̀ wọn fẹ́ ká kí ìdí mọ́sálásí a gbọ́dọ̀ ní ààyè ìdí lọ́tọ̀ tóun ó tó tóbi ju kíni lọ́wọ́ mọ́sálásí lọ ṣùgbọ́n tí wàhálà bá ṣẹlẹ̀ òjò bá ń rọ̀ sẹ́yìn pé ìdí lè jìnà mọ́sálásí súnmọ́kẹ́ ní o kálukú àwọn ìmọ̀ọ́mọ́ sọ mọ́ àwọn èèyàn sí pé ẹjẹ́ á kí ìdí nínú mọ́sálásí bóyá tójò bá rọ̀ àbọ̀ náà bí tí wọ́n ti kí ìdí wọ́n ní kòkò kan ó ń pa àwọn èèyàn jẹ ń bẹ̀ àbí wàhálà kan ṣẹlẹ̀ lọ́nà bẹ̀ tí ọ̀jẹ̀ kan lè débi tí wọ́n ti kí eid àtàwọn àdímì táwọn àfáà sọ a lè kí ìrun ìdì ní mọ́sálásí ara tí mọ́sálásí wà fún nìyẹn bákan náà ọ̀rọ̀ ọ̀dájọ́ mọ́sálásí a lè rẹ́gẹ́ bí kóòtù kóòtù ṣẹ̀ríà ni mò ń sọ o kóòtù kí la pè ṣẹ̀ríà tó jẹ́ pé adájọ́ wà ń bẹ̀ tọ́ládàsì kò run wọ́n pè kí ni o kóòtù ọ̀wà sópin wọ́n lọ kírun mọ́sálásí ọjà àbáwa nìbàdàn every thursday every thursday wọ́n lò fún sẹ̀ríà court mọ́sálásí ọjà àbáwa nìbàdàn yìí torí pọ́wọ́ àánú lànà sẹ̀ríà bẹ́ẹ̀ táwọn àáfàá tọmọ ń pa sẹ̀ríà ọkọ kan ìyàwó kan ẹnìkan kú wọ́n fẹ́ pín gún gbogbo tọ́jọ́ lọ́rẹ́ ẹ̀sìn àwọn kudot tí wọ́n mọ̀ nípa ìdájọ́ sẹ̀ríà wọn ó ti wà ń bẹ̀ ìdájọ́ báyìí ìdájọ́ báyìí ìdájọ́ báyìí a lè lo mọ́sálásí fún ànábìwá mọ́sán sálà òun náà ṣe kí ni o ó lo mọ́sálásí fún irú àwọn nǹkan yìí bákan náà nínú mọ́sálásí wọ́n ní kò sí tó burú ibahatul akli wà ṣúríbì wà náómì fi ha á ní fil masajid afá àlọ́tọ́ náà a lè jẹun a lè mumi a sì lè sùn nínú mọ́sálásí tí kọ́ndíṣàn bá gbé wá bẹ́ẹ̀ mọ́sálásí èsèlé oúnjẹ mọ́sálásí èsèlé nǹkan mímu kèédé èsèlé oorun ṣùgbọ́n àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ọlẹ́tọ̀ọ́ èèyàn wà mọ́sálásí ó ọ̀rá gbé bọ́ọ̀lì rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ọ̀jẹ̀ bọ́ọ̀lì tọ́wọ́ pure water sí gbogbo ọ̀rá bọ́ọ̀lì àti ọ̀rá pure water ọ̀rá páàkì ẹ̀ sẹ́yìn pàtí sọ́jà tó pé àgbọ̀dọ̀dọ̀ tí kíni o mọ́sálásí ọlọ́dà sínú dustbin ọ̀lẹ́sẹ̀ iwájú ọlọ́run bá wọn ṣùgbọ́n wá jẹ ọjẹ̀ rèké inú mọ́sálásí ọwá kó ìrèké dáàlẹ̀ ọ̀rá pure water ọ̀rá bisikíìtì òfilẹ̀ ẹlẹ́sẹ̀ ní ọwájú ọlọ́run mọ́sálásí èsèlé oúnjẹ àbílẹ̀ táàmù àdọ̀tí ṣùgbọ́n tí kọ́ndíṣọ̀ bá wà rántí ẹ̀ ń kọ́ o a lè ṣe bẹ́ẹ̀ ká jẹun àbí ká mumi àbí ká yege á sùn nínú mọ́sálásí àtàwọn nǹkan míì tásìkò lè mọ́gbà wá tó bá di kútúbà tí ń bọ̀ insha Allah a wà bọ́ síbi àwọn nǹkan tí wọ́n fẹ́ ká máa ṣe ní mọ́sálásí kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan yẹn dẹ̀ ti ń ṣẹlẹ̀ lónìí láwọn mọ́sálásí kí làwọn tí ò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ nínú ilé ọlọ́run mọ́sálásí yàtọ̀ ó yàtọ̀ sí chọ́ọ̀chì àbáwọn ilé ìjọsìn mi wàláì ó yàtọ̀ níjọ́ táwa náà bá wá fẹ́ mú mọ́sálásí tá a fẹ́ padà ọlọ́run mọ́pàá wa náà dá sáì dáa a ti sọ nǹkan tá a lè ṣe mọ́sálásí báyìí níwọ̀n bá ń gbà wá mọ́ kí là á lè ṣe nínú mọ́sálásí a máa yanjú eléyìí ní kútúbà tí ń bọ̀ ní ìparí torí pọ́rọ̀ mọ́sálásí pàtàkì a rí pé láwọn mọ́sálásí jímọ̀ míì lásìkò tá a wáyé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun náà yanjú torí pa ara kọ́ọ́lẹ̀ nínú àwọn àfáà mẹ́ta ní pé rọ̀bíùlà wà nábí ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àti sunday òní pé kò fẹsẹ̀ rinlẹ̀ pé bẹ́ẹ̀ rọ̀bí là wà lónà bá nàbí so ńgbà àti fẹ̀ kan sọ̀rọ̀ ànàbí nígbà ìjírá lọ́jọ́ kárò wípé ìwọ̀nba tá a sọ nígbà ìjírá àwọn bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin báwọn ọ̀rọ̀ mọ́sálásí ṣùgbọ́n ọjọ́ bí ànàbí àwọn àáfàá kan náà gbà wá kò dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ déètì tó wà lórí ìjọ tán bá nàbí ó lé ní mẹ́wàá kìí sọ ṣùgbọ́n ètí majority tán sọ òun lọ ní twelve Rabiul Awwal òun ni ìtòrinlẹ̀ nínú àdíìsì tánàbí sallallahu alaihi wasallam tóun gangan sọ ni pé wọ́n bí mi lọ́jọ́ Monday ṣùgbọ́n déètì wo ànàbí ọ̀sọ́ yíyàwó ànàbí ọ̀sọ́ akẹ́mọ̀ pé amúlì fíìl ọdún eléerin tí wọ́n fẹ́ wá wó káàbà ni kí láwọn fẹ́ lòun bí eléyìí ni wípé nílùú tiwa ní ìsìn àsìkò mọ́lúdì tó bẹ̀rẹ̀ táwọn èèyàn máa tẹ invitation tí wọ́n máa pe àwọn èèyàn sí mọ́lúdì kódà ẹlòmí ò tó máa ṣe pé pé àáfà àtọ́bá ní àmọ̀sí mọ́lúdì kò ní dáa fún kí sọ̀rọ̀ èpè ọ̀rọ̀ ẹ̀rí ni ọ̀mẹ́rì wá ní ìpéde ànábì tí ní ẹ̀sẹ̀ mọ́lúdì kódà ìwé táwọn tí èsè muslims àwọn orientalist tí wọ́n kọ wọ́n fi rinlẹ̀ mọ́lúdì ò sínú ìsìláàmù àwọn ṣíà fàtìmíyà inṣàlá tọ́lọ́ba lásìkò ọgbà wọn bá parí mọ́sálásí a lè padà sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ àwọn tó dábọ́ olùdí lẹ́nu islam àwọn èèyàn bú ni wọ́n dẹ̀ fi kọ́sẹ̀ àwọn christians pé kiri yóò ń sọjọ́ bí jésù àwọn náà sọjọ́ bí ànábì ni ẹ lé ẹnu mi gbà torí tí mo ṣe research lórí ẹ̀ ni gbogbo tíà gbogbo arabic references tí wọ́n kọ ní the first three seven three of islam ẹ lè rí ọ̀rọ̀ ọmọ olùdí ń bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà táwọn sẹ́ńtúrì mẹ́ta yẹn kú tán ná dá mọ́lúdì lẹ̀ gbogbo pé wọ́n kàn kọ̀rọ̀ pa mọ́lúdì láyé lẹ́yìn sẹ́ńtúrì mẹ́ta ni àwọn tó dẹ̀ dálẹ̀ àwọn ṣíà náà dálẹ̀ àwọn ṣíà dẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pọ̀ èyí sọ̀rọ̀ ni wọ́n ṣépè fáwọn sàábé wọ́n pa àwọn mùsùlùmí wọ́n ju ọ̀rọ̀ wọn pọ̀ gan tí èyí sọ̀rọ̀ ni ṣùgbọ́n tọ́ka wa ni pé gbogbo alágbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam adẹ̀gbọ́dọ̀ máa ṣe súnà rẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ máa ṣàṣàlà àtú fún àwọn tọ́ka àwa nu pé àwa ń fi sátidé kan bọ́ sannde kan fún mọ́lúdì gbogbo eléyìí ìwà nǹkan jẹ lásán ni gbogbo eléyìí ìwà nǹkan kí amórí àmàlà ó lè pọ́n ni ìtọ́kàn wa ni ká ṣe súnà ànábì sallallahu alaihi wasallam ká dẹ̀ máa ṣe àṣàlà àtú fún ká dẹ̀ dáàbò bo ẹ̀sìn Islam eléyìí tó mú wa abẹ́lọ́n ọlọ́ba ní kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam <clears throat> ibadallah inna Allah yamuru bil adli wal ihsan حديث عيد القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا الله